وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba atọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún kí kí a ti gẹ̀ náà kí ó bá àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà lápapọ̀. Inshallah ta'ala a máa tẹ̀síwájú lórí àlàyé tí a ń ṣe lọ nínú tíra Bulugul Maram fáwa ní bábùlì fàrọ̀ èdè tó ní í ṣe pẹ̀lú ogún pínpín. aṣọ fúnra wa ń bẹ̀rẹ̀ pé ní àlàyé tá à ń ṣe fúnra wa nípa ọgbọ́n yìí ọjà àlàyé ní ṣókí ní sọ́mùrì ni bájẹ́ káwa náà ní àìdíà nípa rẹ̀ ṣùgbọ́n tá a bá ń wá ẹ̀kúnrẹ́rẹ́ àálọ̀ jókòó ti àwọn àfáà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ ogún bóyá ń lè kéwòn ni àbí taari halkọ tí ó jẹ́ pínlẹ̀ fún ogun eléyìí tíra tá ń bá lọ adébábò ogun la fi yà síbẹ̀ náà nínú tá a ti ṣe lálàyé fúnra wa ó ní àwọn tí wọ́n jẹ ìpín àwọn ogun kan tá sí ashabul furud àwọn tó gun wọn níye a bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n jẹ anisu tí wọ́n jẹ half kádà ogún sí méjì tí wọ́n kó dà kan àwẹ̀tọ́ lè jẹ ilé àti ṣàlàyé wọn lẹ́yìn ìgbà àṣà àwọn tí wọ́n jẹ àrúbọ̀ tàmù sí kọ́tà ọ̀nàbàfọ́ àṣàlàyé tiwọn náà bákan náà láti ṣàlàyé àtàjẹ àfúmọ̀n one over eight bákan náà tó jẹ́ solufan asolufan two thirds bákan náà la ṣàlàyé àwọn tí wọ́n jẹ́ asoluf táwọn sí one over three àwọn eléyìí ni ta ti ṣàlàyé síwájú wọn ká tó máa tẹ̀síwájú. Si a béèrè ìbéèrè kan sí kejì lọ́wọ́ kálukú wa ní ó jẹ́ kí a mọ̀ dédé bá a ṣe gbọ́yé sí. náà nínú àwọn tí a ní wọ́n jẹ́ a ní márùn ni wọ́n ikọ̀ márùn ni wọ́n ta ló lè sọ méjì fún wa ń bẹ́ẹ̀ tí ó sì sọ ìdí sábàbí tí wọ́n fi jẹ af nam ọkọ ọkọ lè jẹ af nígbàtí nígbàtí ìyàwó rẹ̀ tó kú ò bá lọ́mọ láyé tí ó sì ní kíni ọmọ ọmọ nam. àbí kí òkú kó fi ọmọ obìnrin ẹyọ kan ṣoṣo sílẹ̀ kí ọmọ kan náà ló ní àbọ̀mọ ọmọ ẹyọ kan ǹgbọ́n ajóbìnrin yóò jẹ́ kí ni yóò jẹ́ af. eléyìí tó ń bọ̀ yìí iṣẹ́ ni táwọn ẹni tí ó bá wa ṣe. òkú kan kú obìnrin ni ó fi ọkọ rẹ̀ sílẹ̀ bákan náà ó fi ìyá náà sílẹ̀ àti bàbá amẹ́rẹ̀ta tí òkú yìí fi lẹ́rìí. bó ni ogún yìí bó ni ó sì já sí pínpín bó làá sì pín gbogbo alájọ kọ́njọ́ o náà afáblasis ọlọ́kọ́ gba af nílùú ogun báyìí torí pé ìyàwó ò ní ọmọ ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀tẹ̀ pé bẹ́ẹ̀ ni yẹn ọ̀dọ̀ yẹn bí mélòó láti gbọ́ náà kí ni gangan bó la ṣe ni ó jẹ ẹ̀rọ kọ́kọ́ tóbi náà iṣẹ́ wo ló kù tá a ṣe láàrin kí ni ìpínlẹ̀ tán fẹ́ pín gan mélòó ni ìpínlẹ̀ yẹn yóò jẹ́ ẹ̀hẹ́ six ẹ̀hẹ́. Uh-huh. kí six tọkọ gbà wọ́n máa kó mẹ́ta ńlẹ̀ kí ni ìyá ni jẹ six two bàbá wàá gbà. bàbá òkú àwọn àfilẹ̀ bẹ́ẹ̀ àbí pétà ní filẹ̀ bẹ́ẹ̀. nígbà wo nam ẹ̀hẹ́n àfa gbìyànjú nígbà wo torí pé kò ń ṣe tán túlẹ̀ lódìndí bá bá ṣe túlẹ̀ nígbà wo bá ní ọkùnrin máa gbà lọ́kùn méjì tóbìnrin á ní gbà wo ṣé gbogbo àtàbá tí lọ́kùnrin àtòbìnrin náà lọ́kùnrin àwọn gbà lọ́kùn méjì tó bá jọ wà ní ipò kan náà àbí kájọ gba déédéé. ṣùgbọ́n rí tó fẹ́ ṣẹlẹ̀ ń bí kò sínú ọ̀rọ̀ ogun kóbìnrin àtọkùnrin wà ń pò kan náà kóbìnrin wọ́n ṣe kí ni kó wá gbà jùlọ kí wọ́n là á ṣe. ẹ̀hẹ́n. now èèlò ni wọn tọ́ di tírì tó kù bàbá wa mélòó. kí ni àwa jẹ́mẹ̀ one third kí ni sólúsólù bá kí àsólúsólù bá kí là ń pè é so ẹ gbọ́dọ̀ gbọ́ àlàyé yìí kí n kálukú wa kí a tún wò dáadáa torí pé mọ̀rọ́jà irú dárúsù báyìí ó ṣe pàtàkì tá a bá fẹ́ kó dúró náà ní ìjẹ́jọ́ yìí náà la bẹ̀rẹ̀ ashabu sudus àwọn tí ó jẹ́ pé ìpín tiwọn nínú ogún ni one over six ashabu sudus a nínú àtọ́ lè jẹ́ one over six nínú ogún níta ní ìyá àti bàbá pẹ̀lú májẹ̀mú wo níyà òkú tí ó lọ́mọ òun kú ó sì fi nǹkan lẹ̀ tí wọ́n jẹ́ one over six pẹ̀lú májẹ̀mú wo nìyá lè fi jẹ́ one over six nínú ogún ọmọ ẹ̀. bí èèyàn bíi méjì ló ń sọ̀rọ̀ nam. nígbà tí ọmọ rẹ̀ tó kù ń bá lọ́mọ láyé ìyá ó jẹ́ one over six àbí àbó ní ọmọ ọmọ bóyá kò lọ́mọ mọ́ ṣùgbọ́n ọmọ ó lọ́mọ ọmọ ìyá òkú jẹ́ wá wọn bá sí nínú tọ́mọ rẹ̀ fílẹ̀ ó tó kẹyọ kan àbí ọmọ rẹ̀ tó kù yìí tún láwọn ọmọ ìyá mi tó ju mélòó lọ tó jẹyọ kan lọ òkúkú kò ní ọmọ kò lọ́mọ ọmọ ṣùgbọ́n láwọn ọmọ ẹ̀yà tí ó mọ nígbà bọ̀dá òun àbáǹtí òun àbá àbúrò tán bá ti jẹyọ ọ̀kan lọ ìyá òkun yóò gba one over six. now kí ni condition ti bàbá tí ó fi gba iye yìí tí bàbá ó fi gba one over six kí ni condition ah, ẹlòmíì kí ni kọ̀ǹdíṣàn bàbá tó fi gba one over six nínú ogún abu Usman. tí ọmọ rẹ̀ tó kú bá ṣe kí ni tó bá fi ọmọ sílẹ̀ àbí ọmọ ọmọ náà a máa tẹ̀síwájú nínú àwọn tí wọ́n jẹ one over six àwọn ni ní wọn ni aljada grandmother grandmother yìí ó lè jẹ́ ọ̀nà kan ló ti wá sí lè jọ́nà méjì. nígbà wo nígbà tí òkú bá kú ṣùgbọ́n kò níyàá ó wá níyàá àyà tí níyàá àyà jẹ́ wọ́n grandmother ni àbí ìyá ìyá òkú tí ó máa sọ pé òkú jẹ́ kí ni òun ọmọ ọmọ ọ̀run ìyá ìyá òkú lè jẹ ó lè jẹ kọ́ yóò jẹ ẹ́ one over six pẹ̀lú májẹ̀mú kí ìyá máa wà torí pé ogún ò lè fòfẹ́ kó máa lọ́dọ̀ ìyá ìyá tí ìyá òkú gẹ́gẹ́ ìdíkíní tó wà láyé kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ ni pé kí òkú kó mọ́ níyà lógún rẹ̀ tó lè dọ́dọ̀ ìyá ìyá ẹ̀. bákan náà kọ̀ǹdíṣàn ẹlẹ́ẹ̀kejì ni pé kókù mọ́ ní ọmọ àbí ọmọ ọmọ kókù mọ́ lọ́mọ àbọ́mọ ọmọ. kọ̀ǹdíṣàn méjì ó gbọ́dọ̀ pé. kátúfẹ́ lẹ́ẹ̀kẹta kún yókù mẹ́ta kókù mọ́tò láwọn ọmọ àwọn ọmọ ẹ̀yà tó ju ẹyọ kan lọ ìyá ìyá rẹ̀ tó lè jẹ́ one over six nínú ogún tí ọmọ ọmọ rẹ̀ filẹ̀ sábà ní grandma grandmother a ní ìyá ìyá ó tún lè jẹ́ ìyá bàbá kéèyàn kú sí kò níyà ṣùgbọ́n níyà bàbá kí ni ìyá bàbá rẹ̀ lẹ́jẹ̀ mọ́ grandmother pẹ̀lú gbogbo ọmọjẹ̀mú tó àkàtúwájú yìí gbọ́dọ̀ ṣẹlẹ̀ kí ìyá bàbá náà tó lè jẹ ogún náà ìgbà mi wá máa ń bẹ lẹ́yìn ó ní ìyá ìyá àti kíní àti ìyá bàbá fẹ́ẹ̀ méjèèjì bá jọ pàdé ta ní ó jogún ìyá ìyá ní ojogun ni àbí ìyá bàbá àwọn méjèèjì náà jẹ ojogun one over six nẹ́ẹ̀sì náà pín ogún wálé àgẹ́bí ogún tání ogún ìyàwó fún àbá àjẹyọ kan lọ iye kan náà ni ìyẹn kú ó ní ìyá ìyá ó sì ní ìyá bàbá gbogbo kọ̀ǹdíṣàn táwa kàkalẹ̀ pé àwọn méjèèjì yìí náà jọ jẹ́ one over Now, èèyàn kú, ó ní ìyá ìyá ìyá, ìpele mélòó nìyẹn? Àti ìyá bàbá. Lálẹ́ òjògùn náà méjèèjì. Ìyá bàbá, torí kò ń súnmọ́, ìpele méjì lòun. Ó yẹ pé ní àwọn àfáà ní fún mi, gẹ́gẹ́ bí àlìmámù rahabi tẹ́sánù mọ́tún rahabi àwọn anikayi pépele ìyá àyá ló jìnà tó ń pé mẹ́ta tí ìyá bàbá pé méjì àwọn ará àfàtà ní àwọn ti jẹjẹ ogun ni ṣùgbọ́n káyí pé dàkejì ló ṣẹlẹ̀ fẹ́ pé ìyá bàbá bàbá àti ìyá àyá tí àyá súnmọ́ ní àyá nìkan ní ojogun fẹ́ pé ètò wà ń pinlẹ̀ ogun ni pé ẹni tí ẹ bá ti ń jìnà èyí tó súnmọ́ ẹ̀ ní oṣù kínní ní ògbógun àìpẹ́pẹ́ lẹ́ni pé ìyá ìyá ní òjògùn bẹ̀ wọ́n ìyá bàbá bàbá kò ní jẹ àríká ní ìyá bàbá yóò jẹ ìyá ìyá ìyá òun ò ní jẹ torí pé ìpele ẹdílé kínní ó ti pọ̀ wọ́n á jẹ one over six nínú ogún tí ọmọ ọmọ wọn fi lẹ̀ ẹja wa fi eléyìí ṣiṣẹ́ káwò ẹ bá kọ́ tí ó tóbi tán rí látẹ̀yìn náà èèyàn kan kú ẹ̀yin obìnrin abẹ́kẹ́kọ́ dáhùn eléyìí o ká tó wá ò bá ọkùnrin náà sọ sí tẹ́ bá ti gbà kó sí wàhálà bọ̀ ó fi àwọn ọmọ obìnrin mẹ́ta lẹ̀. bákan náà ó fi ọkọ lẹ̀ àti ìyá ìyá ẹ̀rọ àpá inú ilẹ̀ kó tóbi dáadáa àti ìyá bàbá. ó fi àwọn obìnrin mẹ́ta alẹ́ ọmọ ọmọ obìnrin àti ọkọ àti ìyá ìyá àti ìyá bàbá sani ó bá wa ṣàlàyé eléyìí látẹ̀yìn. Naam. Òkúkú ó fi ọmọ obìnrin mẹ́ta lẹ̀ náà àwọn obìnrin mẹ́ta tí wọ́n máa jẹ ẹ́ wọ́n máa jẹ two third látẹ̀yìn wọ́n máa jẹ two third ẹ bá wa kọ́ kí ni ọkọ ó jẹ ẹ́ one over four torí pé ní ìyàwó rẹ̀ tó kú lọ́mọ láyé. ìyá ìyá ń kọ́ one over six àbí ẹ̀kọ́ ìyá bàbá ń kọ́ ayọ̀ a máa jọ pin ni àwọn obìnrin gba alhamdulillah ìyẹn pé ìyá ìyá àti ìyá bàbá wọ́n jọ pin ogún yẹn ni eléyìí oníbàṣepin bàbá máa ń mòye tí yóò jẹ́ ìpín kálukú kí ni iṣẹ́ bá tó ṣe lórí ẹ̀ báyìí ẹ́ àwo ìpínlẹ̀ iye tá a kó fún yẹn sí mélòó ni twelve ayọ̀ torí pé six lè lọ́nù yẹn bẹ́ẹ̀ ni four and three náà àwọn tó jẹ two third nínú twelve èlò náà jẹ. wọ́n á jẹ eight ìyẹn ogún àwọn ọmọ ọkọ̀ tó jẹ one over four nínú twelve tí ó jẹ á jẹ three á jẹ three náà àwọn grandmother méjèèjì kí làwọn jẹ one over six nínú twelve wọn á jẹ two àyà. èlò wa ni gbogbo kí ní ẹkú sí tàbí arípé tàbí nípìnlẹ̀ ogún yẹn tá a pín sí yẹn láàbọ̀ pé ní áwòlù ṣe kí ni ó ti wọ̀ pinlẹ̀ yẹn. mo lérò pé ó yé wa báyà rí alhamdulillah nínú àwọn tí wọ́n tún jẹ́ one over six àwọn náà ní inú wọn ní ọmọ ọmọ ìyá iye kan tí ìyá bí síbò mí iye kan a ti sọ tó jọba ń jọwọ ẹbí ṣùgbọ́n ó yàtọ̀ sí ilé ìtafẹ́ sọ lẹ́nu nípa ń pè ní iye kan aṣàlàyé ẹ̀ fún wa pé ní kóbìnrin ti bímọ síbì kan tẹ́lẹ̀ kó tó wá bímọ síbò mí náà iye tó bí síbì kan yẹn wá kú yìí tó fi ń bò mí tí wọ́n dọ̀ ọkọ̀ mí kí ni fún yìí tó fún yẹn ẹ iye kan ó wá jẹ́ yọ ọ̀kan péré yóò lọ ọmọ tí màmá òun bí síbi kan kú òun tó wá bí síbi omi jẹ́ ẹyọ ọ̀kan kò bá jọ ọkùnrin kò bá jọ obìnrin a ní irú iye kan yẹn tó ò jẹ́ yọ lọ yóò jẹ́ one six. ẹ̀pá tó jẹ́ òkú tó bá ti jẹ́ ọ̀kan lọ́wọ́ jẹ́ kí ni nọ́mbà tírì ayọ̀a tó bá jẹ́ pé iye kan ẹyọ ọ̀kan ló fẹ́ jogún ọmọ ìyá rẹ̀ yóò jẹ́ one over six pẹ̀lú májẹ̀mú wo kọ́mọ ìyá rẹ̀ yẹn má ní kí ni kó má lọ mọ kó sì má ní ọmọ ọmọ ní iye kan ló jẹ́ one over six májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì kí iye kan rẹ̀ má ní kí ni kó má ní bàbá àbí bàbá bàbá yóò wá jẹ́ one over six nígbà yìí iye kan tí ó jẹ ogún ọmọ ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bí síbò mi tí ìyá pamọ́ pọ̀ tí bàbá wọn yàtọ̀ òní pé ní òun náà gbọ́dọ̀ jẹ́ yọ ọ̀kan bákan náà ọmọ ìyá rẹ̀ tí ìyá rẹ̀ bí síbì kan tó kù kò lọ́mọ láyé bákan náà kò ní kíni kò lọ́mọ ọmọ kò sì ní bàbá bákan náà kò ní bàbá bàbá ni èkó tó lè jẹ one six ohun tí ó jẹ náà wà gbọ́dọ̀ jẹ ẹyọ kan àgbọ́dọ̀ pé méjì tọ́ba ti pé méjì one ni wọ́n jẹ tá a ti ṣàlàyé fún àjọ òkú náà ká tó ṣàlàyé lẹ́yìn ká gbéṣẹ́ fúnra wa ká tó gbéṣẹ́ yìí wá ta ni ó dáhùn rẹ̀ tó dára ẹ̀ lójú. Nam ẹnawọ́ Ọlámù Yusuf èèyàn kan ó fi ìyàwó lẹ̀. bákan náà ó fi ó fi ìyàwó lẹ̀ ó fi ìyá lẹ̀. ó fi ọmọ obìnrin ẹyọ kan lẹ̀. bákan náà ó fi iye kan ẹyọ ọ̀kan náà lẹ̀ iye kan kò bá àjọkùnrin kò bá àjọkùnrin iye kan ẹ́ sẹ́ẹ̀ tó jẹ́ tìyá ni o ìyá ló pa wọ́n pọ̀ ṣe bàbá náà afá Yusufu bá wá yanjú rẹ̀ ìyàwó agba one over eight nítorí kíni torí pé òkú yẹn lọ́mọ ọ̀fọmọbìnrin kan lẹ̀ ìyá ń kọ́ ìyá àgbà wà náà bá sí torí kíní torí pé ọmọ rẹ̀ tó kú yóò ṣe kíní ọlọ́mọ ọmọ obìnrin ó gba one over two àbí nítorí kíní torí pé òun nìkan ṣoṣo ní ọmọ ẹ́ iye kan máa gba one over six nítorí kíni àwọn èèyàn rẹ́ẹ̀mí àwọn ìsìnlẹ̀ kí ni ó tẹ̀lẹ̀ ẹ́ kí ni ó tẹ̀lẹ̀ sí torí pé òkú ti fi ọmọ ẹlẹ́ẹ̀. iye kan ò lè jogún máa ń bẹ̀rù torí pé òkú ti lọ́mọ. tó yé báyìí ok iṣẹ́ kejì tani bàbá ṣe látẹ̀gbẹ́ bíi abu abdullah èèyàn kan kú ó fi ọkọ lẹ̀ ó fi. ìyá ìyálẹ̀ àti àwọn ọmọ ìyá mẹ́ta lóbìnrin ọmọ ìyá ìwá jẹ́ iye kan náà wọ́n á tó fi ọ́nkù náà lẹ̀ bóyá gbọ́n bàbá yàbí àbúrò bàbá ẹ bá yanjú ẹ. á lọ kọ́ máa gba app bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ nítorí kí ni ó fi gbà torí pé ìyàwó rẹ̀ ò bímọ bàbá ní kò lọ́mọ yẹ kó bímọ ọmọ yẹn ti kú o ṣùgbọ́n gbà tó kú yẹn kò dé kí ni kò lọ́mọ kò sí lọ́mọ ọmọ. náà ìyá ìyá ń kọ́. one over six nítorí kíní. là torí kó fọkọ́lẹ̀ fàyè kọ́ nítorí ọkọ. torí kò bímọ ìyẹn kọ́ náà tani ọ̀ràn wọn lọ́wọ́ one over three ní tani ó jẹ́ ìyá ìyá tá a kọ́ yun pé àyẹ̀ jẹ́ one over three àwí yìí ẹ́ one over six nítorí kíni ẹni tó bá ti sọ ní yóò gbà yóò sọ díẹ̀ fún wa ẹ́ kò ní bàbá. ogun dáńsán àgbà àgbà ó yá torí pé ó ti bímọ tẹ́lẹ̀ ọmọ náà wá dáa ọmọ tó fi tẹ́lẹ̀ yìí ò kẹwọ́ àti ọba ti tọ́wọ́ ńgbà tó kú tọ́ba ní kò lọ́mọ kò rí kò bímọ láyé ìyẹn tó ńgbà tó kú yẹn kò sí kí ni kò sọ ọmọ ń bẹ nítorí kí ni kí ni wá tẹ̀lẹ̀ sí wọn torí wọ́n ti jẹ ẹyọ ọ̀kan lọ ó fa àwọn ọmọ ìyáálẹ̀ tó jẹ ẹyọ ọ̀kan lọ kọ̀ǹdíṣẹ̀ ní òbí jẹ wọn wá sí ó fa àwọn ọmọ ìyáálẹ̀ tọ́jú ẹyọ ọ̀kan lọ. Mam, àwọn iye kan mẹ́fà iye kan mẹ́fà tí a bẹ ibi síbì kan yàtọ̀ sí ibi tó bí ìyí tó kú yìí sí. Táwọn wa sọ pé ní ọmọ ìyá àwọn tí àwọn bí síbì kan kú, èèlò ni wọ́n jẹ́ ẹ́n a ṣe mọ̀rọ́jà dáadáa o ẹ́n two over three one over three èwo ní ìsìn one over three àti kọ́ yìí síwájú ayọ̀ àwọn ogun oyè kan tó bá ti ju ẹyọ kan lọ one over three ìdàkejì ẹ̀ lákọ́lé ni pé tó bá jẹ́ yọ ọ̀kan lápẹ́ ní one over two one over six so bí a ti pin ogún yìí ọ̀nkù ńkọ́ kí ni ọ̀nkù gbà alham ẹ́ kò ní gbà kankan níta sọ ni pé nínú àtàlejò ogún tí ò níye ni tọ́lọ̀ ń bá ló ṣẹ́kù tó bá dọ̀dọ̀ ẹja ò bóyá yóò ṣẹ́kù bóyá yóò gbà ń bí àbí kò ní gbà kí ni ìpínlẹ̀ ogún yìí. six kini ọkọ jẹ kini ni ìyá jẹ iye kan jẹ one over three six èlò jẹ six ayé kankan lẹ̀ ni kankan ìbẹ̀rẹ̀ tí wọ́n rí àwọn ìyànjẹ tó wà láwùjọ tó yẹ pé ní ogún mi gan ọ̀nkù ní ó gbẹ́sẹ̀lé tí ò ní kí kan ni àbúrò bàbá àwọn kan ní ní gbogbo òwe ilé wà lọ́wọ́ ẹ̀ nìkan wà lọ́tọ̀ sí ní jùlẹ̀ bẹ́ẹ̀ pé ogun tiẹ̀ jìnnàjìnnà ní tọ́lọ́ ń bá ló ṣẹ́kù irú ogún ìdìbò sí ìkẹ́kẹ́ fún ta ní ọ̀nkù náà nínú àlàyé tá a ti ṣe ìsìn pé nínú àti wọn jẹ one over six oníkíníwá jáda àbí grandmother àti àwọn iye kan tí a bí síbì kan nínú wọn náà ni alijadu bàbá bàbá pẹ̀lú mọ́jẹ̀mú wọn ni jáde ó fi jẹ́ one over six pẹ̀lú mọ́jẹ̀mú wọn náà ni kí ọmọ òkú má lọ́mọ ọmọ ọmọ rẹ̀ tó kú yẹn kó má lọ́mọ kó sì má ní kíni ọmọ ọmọ mọ́jẹ̀mú tiẹ̀ rí àwọn mí àfikún pé kó mọ̀ ní ọmọ ẹ̀yà torí pé ọmọ ẹ̀yà àti bàbá tó bá pàdé nínú ogun nínú báàbù tí ó lé nínú ogun nù àwọn mí àfojúwo pé ìṣe ti bàbá lòun náà bàbá gba ọmọ ẹ̀yà dànù pé jáàdù grandfather náà gbọmọ ẹ̀yà dànù tó bá ti pàdé pẹ̀lú ogun torí pé òun ló dún dúpọ̀ bàbá bẹ́ẹ̀ kò sí bàbá mọ́ ẹni tẹ̀hẹ́ kó mọ̀ sí afọ̀n kí òkú mọ̀ ní bàbá kó sì lọ́mọ àbọ̀mọ ọmọ bí mo fẹ́ ṣe lára yìí kó mọ̀ ní bàbá ló lè kan bàbá bàbá bákan náà kó sì lọ́mọ àbí kíni ọmọ ọmọ ṣùgbọ́n ó kò lọ́mọ àwọn iṣu wọnú nìyí bá a lè ṣàlàyé fúnra wa ní ibi nam ẹni tó ní ṣe pẹ̀lú ogún ọmọ ìyá iye kan onítọ́lọ́ sọ fún wa nínú ayà pé nǹkanà rajulun yurasu kàláàlà tí wọ́n bá fẹ́ jogún èèyàn ní kàláàlà ọkùnrin náà fẹ́ jogún rẹ̀ ní kàláàlà ní àwímúra àbóbìnrin àtọ́mọ́ akẹ́ni ogún kàláàlà ni pé ẹni tó kú tí ò lọ́mọ bákan náà kò ní kíni ẹ́n onípínlẹ̀ tó jọ́kùnrin bàbá àbí bàbá bàbá ó wá ní àwọn ọmọ ìyá wọ́n làwọn akọ́n àwọn falikólè wá èdè mínú homo sódòsì wọ́n ní ápù ọmọ ìyá tó jẹ́ yọ ọ̀kan yóò jẹ́ sódòsì one over six so ogún ọmọ ìyá one over six ni nígbà tí ọmọ ìyá rẹ̀ bá kú ìyẹn pé ọmọ ìyá tí a bí síbì kan báwa wo ọmọ ìyá rẹ̀ tó kù yìí kò lọ́mọ kò lọ́mọ ọmọ kò ní bàbá kò ní bàbá bàbá bàbá náà nínú àti wọ́n tó jẹ́ one over six òun náà ni bíntul ibn granddaughter ọmọ ọmọ òkú tó yẹ kó bàbá tiẹ̀ lọ́mọ dání ọmọ òkú ọmọ ọmọ òkú lóbìnrin ìgbà wo ni ó máa jẹ́ nígbà tí bàbá bàbá rẹ̀ bá kú ó wá fòun lẹ̀ ó nìkan lọ́mọ ọmọ pé òkú yẹn kò lọ́mọ ọmọ mi mọ́ àfi obìnrin yìí nìkan bàbá tiẹ̀ sí lọ́mọ òkú bàbá tiẹ̀ sì wá kú òkú lọ́mọ mi ló tó lè dọ́ tiẹ̀ tó ń jọmọ ọmọ pẹ̀lú májẹ̀mú pé afọn mo ti mo ti mo ti ṣètò náà ọmọ ọmọ òkú lómìnir ìgbà ọdún ìjẹun one over six yóò máa jẹ one over six nígbà tí òkú bá lọ́mọ afwan mistake tí mo ṣe nìyẹn tókú bá lọ́mọ obìnrin tókú bá lọ́mọ obìnrin ọmọ obìnrin ẹyọ ọ̀kan ṣoṣo tíyẹn ó jẹ èèlò nìyẹn one over two half ó tún wá lọ́mọ ọmọ obìnrin tó náà jẹ́ ẹyọ ọ̀kan ọmọ obìnrin ẹyọ ọ̀kan ọmọ ọmọ òun ọ̀jẹ̀ one over six nígbà tó ọmọ gangan tó jóbìnrin ti jẹ half ẹni tó wá jẹ one over six yìí yóò jẹ tẹkímílátà ní sọ̀rọ̀ ogún yóò fi lè jẹ two third torí pé tọ́mọ obìnrin òkú bá pé méjì mẹ́ta tó yẹ kóbìnrin nìkan ni wọ́n èlò náà jẹ ẹ sọ̀rọ̀ two àbí bọ̀dọ̀ ẹ̀kọ́ mọ̀ kan tóun bá jẹ half tọ́ba wa rọ ọmọ ọmọ tó náà jóbìnrin tó jẹ́ yọkan òun wà jẹ́ one over six tẹ́ bá ti rí alpha tí one over six nínú ogún kan ó máa kú sí kíni to third ẹja fún alátọ́jú èèyàn kú ó fi ọkọ lẹ̀ bákan náà ọmọ obìnrin ẹyọ ọ̀kẹ́ ṣoṣo àti ọmọ ọmọ obìnrin ẹgbẹ́ ìtọ́jú ọmọ ọmọ obìnrin ta ní bàbá rẹ̀ jọmọ̀ kú bàbá tí ó ti kú òfìlédè ipò òkè náà àti ìyá mo fẹ́ kó pọ̀ dáadáa àti bàbá bàbá náà nínú ogún yẹn lò lọ́kọ́ jẹ ẹ̀kọ̀kan náà ẹni sọ̀rọ̀ ẹ̀lẹ́kọ́ jẹ àbú abdulrahman wọn ò bá fọ́ nítorí kíni torí pọ́mọ wà kí ọmọ obìnrin ẹyọ kan ṣoṣo tí ó jẹ àbúyẹ sírọ́ wọ́n máa jẹ́ half nis one over two ọmọ ọmọ obìnrin bíntul ibni bíntul ibni one over six nígbà pé tí òkú lóbìnrin kan tó bá half táwa tó wá rọmọ ọmọ òkú lóbìnrin tó náà jẹyọ kan kò sọkùnrin lẹ́gbẹ̀ẹ́ kò sóbìnrin ó nìkan lọmọ ọmọ tó sì jóbìnrin tá a ti tẹ òkú tó ní jẹ àfòwò jẹ lò one six kí ni ìyàwó wa jẹ hm one over six torí kí ni torí pé òkú lọmọ kí ni bàbá àbáwò jẹ abu aliya àbò ah, ní jẹ́ sálúbàdà ní tí òfin jẹ́ ó ní wọ́n lọ́wọ́ sí ìsìn náà ní ó jẹ́ bàbá àbí bàbá bàbá tó kú bá ti lọ́mọ ogún wọn ti níye náà tọ́bá fẹ́ wó yìí èèlò ní gbogbo ẹ̀ tó ní gbogbo ẹ̀ lé lọ́nà ẹ̀ báyìí twelve àbí twelve ọkọ̀ tí ó jẹ́ ọrùn wa pọ̀ èèlò lógún ẹ̀ three ọmọbìnrin tí ó jẹ́ half six àbí ọmọ ọmọ tí ó jẹ́ two two two náà níta fẹ́ lò gẹ́gẹ́ ni pé tẹ́ bá wo ọmọ obìnrin èèlò lógún tẹ̀ six tàbí ọmọ ọmọ èèlò ń tẹ̀ two six plus two eight seven eight nínú twelve sínú yẹn to touch níta ń sọ pé ní ọmọ ọmọ yóò jẹ pẹ̀lú ọmọ obìnrin ní ogún yẹn lè bá ṣe kí ni to touch káyìí ọmọ obìnrin pé méjì ń bì ní èèlò ni wọ́n jẹ to touch ti pé látòrí àwọn obìnrin ọmọ ọmọ oníṣẹ́gíní mọ́ oníṣẹ́ kẹta mọ́ tó ti tọ́jú ti pé látọ̀dọ̀ àwọn ọmọ obìnrin fún ara wọn ta ni pọ́ǹtì yẹn òye táwọn ọmọ òkú bá jẹ́ òmìnira jẹ ti tọ́jú wọn pé ọmọ ọmọ òkú lóbìnrin ò lè jẹ kẹ̀kẹ́ mọ́ gbọ́dọ̀ ẹ̀kọ́ ọmọ obìnrin òkú kan la ní tó bá ti jẹ èlò half ọmọ wọn bá jẹ one méjèèjì máa jọ jẹ ìtọ́jú. ṣùgbọ́n ogún yìí báwọn alùmọ̀wọ̀ èrò ní padà kú wọn. àyà áùlù lówó ẹ̀yọ́ lóbi ti fifteen nípa fẹ́ lò gẹ́gẹ́ ní sáńpẹ̀ ní sùlùfáàní nígbà tí ọmọ òkú tó bá jóbìnrin ẹ̀yọ̀ ọ̀kẹ́ tó jẹ́ ọmọ ọmọ tó wá lẹ́yìn ẹ̀ òun jẹ́ èlò ní jẹ́ ọmọ òkú ní kò lè jẹ kankan mọ́ tó yé àbí òye ẹ sọ̀rọ̀ wọ́n ní abáwo hadithi hadithi ibn Mas'ud ọkọ̀dù sóyìnlá and bintin wọ́n ní ẹwọ́ mọ́sálà tó gbé wá wájú Abdullahi ibn Mas'ud wọ́n béèrè ń pa ọmọ obìnrin fàbíntùl ibni àti ọmọ ọmọ obìnrin ọmọ obìnrin kan àtọmọ obìnrin àkọọ́d ibùdó mọ̀síwìrì wà pé ákìdì sí imá ọ̀dọ́ Rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam ó ní ìdájọ́ bá nàbí gbé kalẹ̀ níbi ìdájọ́ ilé ní ìfidájọ́ bá nàbí ti gbé ilẹ̀ ó mìíràn pé ní tí mo fẹ́ sọ ìṣe mi ló ti wá bá nàbí ti fi kọ́ wa ó ní ìlú ibùdó ẹ̀rí wàlíbúnátìlì ibn asudus ìyẹn pé ọmọ obìnrin gẹ́gẹ́ òun jẹ́ af ẹni tó jọ ọmọ ọmọ òun jẹ́ kí ni one over six tẹ̀kì ní látàlẹ̀ fòlùfẹ́yìn. gbogbo wa kò fi tutọ́ọ̀dù ọmọ bá kí á palẹ̀ ọ̀hún nínú àtọ́wà ní ogún yìí ni ó nínú ìsọ́bẹ̀ lọ́wọ́ inú mọ̀síwìd àwọn àǹtí wa mẹ́ni tó bá kú ní oṣù kúta àǹtí níbi tí àǹtí òkú náà ti lè jẹ́ ẹni tí ó jogún àìníye nínú ogún ìtànṣe lálàyé almuhim ó ní wípé ní ọmọ ìyá òkú lóbìnrin hmm? ọmọ ìyá òkú lóbìnrin afọn ọmọ òkú lóbìnrin tó bá jẹ́ ọ̀kan yóò jẹ́ ìlú half sábà tó wá rí ọmọ ọmọ òkú lóbìnrin òun wá jẹ́ ìlú one over six gbogbo mi jẹ́ two third now nínú àti wọ́n tún jẹ́ two third ó ní uktul app afọn tí wọ́n one over six ó ní uktul app ìyẹn pé àǹtí òkú tó jọmọ bàbá rẹ̀ ọmọ bàbá òkú nígbà wo ni yóò máa ṣẹlẹ̀ a nígbà tí a bá rí ẹni tó jẹ́ àǹtí òkú tó jọmọ ẹ̀yà ọmọ bàbá tó wá jẹ app ìgbọ́n náà àǹtí òkú mọ̀ jẹ app fẹ́jọjọ́ mọ̀ ẹ̀yà ọmọ bàbá nígbà wo nígbà wo ni wọ́n jẹ app kò kú ọlọ́mọ kò lọ́mọ ọmọ kò ní bàbá kò ní bàbá bàbá náà òun nìkan náà tó ní bóyá méjì tó kù náà nu bóyá obìnrin ẹnìkejì rẹ̀ tó kù àbọ́kùnrin ó bá pé òun nìkan ṣoṣo náà ní ọmọ ìyá ọmọ bàbá rẹ̀ tó kù. ọmọ ya rẹ̀ tọ́jọ́ ya ọmọ bàbá ìkò wá lọ́mọ láyé kò lọ́mọ ọmọ bàbá tó tún jọ mí wọn ní òde kí ni kò sí. a ní àǹtí òkú jẹ áàfù tó bá jẹ áàfù yìí àwa tó rí ọmọ bàbá tòun yẹn tọmọ ya ọmọ bàbá ọmọ bàbá lòun ṣùgbọ́n àǹtí òkú lòun náà òun jẹ kí ni sọlùsẹ́yìn bọ̀dá pé àǹtí òkú tọ́jọ́ ọmọ ìyá wọn àbá ti pé méjì tọ́jọ́ sọlùsẹ́yìn ọmọ àbó lè dé kíni kò lè jẹ kankan mọ́ náà ẹ̀fà rẹ̀ èèyàn kan kú ó fi ìyàwó lẹ̀ bákan náà ó fi and ó fi ìyálẹ̀ bákan náà ó fi àwọn ọmọ ìyá rẹ̀ lóbìnrin lẹ̀ kámẹ́rà àǹtí àǹtí là ń lò àlùmọ́sọ ọmọ ìyá rẹ̀ ẹ lè jẹ́ ẹ̀gbọ́n sí ẹ lè jẹ́ àbúrò sí ọmọ ìyá rẹ̀ lóbìnrin jẹ́ mẹ́rin wọ́n jẹ́ ọmọ ìyá ọmọ bàbá lábìjọ́bìnrin bákan náà wá fi ọmọ ìyá lóbìnrin lẹ̀ tó yẹ pé bàbá ló pa wọ́n pọ̀ ṣẹ́fíkì nìyẹn sísà náà bó ológun yóò ṣe lọ ẹyọ kan àbá nífà kí ni ìyàwó jẹ naam wọn ni wọn kọ nítorí kí ni torí pé kò sọmọ kò sọmọ ọmọ kí ni ìyàwó jẹ one over kí one over three lókè kò sọmọ tí mo sọ kékeré ni. one over kí six nítorí kí ni. torí pé àwọn ọmọ ìyá ti jẹ iye ọ̀kan lọ one over six ni ó jẹ. náà àwọn ọmọ ìyá ọmọ bàbá lóbìnrin báwọn jẹ́ mẹ́rin mélòó làwọn jẹ́ two over three kí lọ́mọ bàbá ó jẹ́ kí lọ́mọ bàbá ó jẹ́ tó ní àjọ́bìnrin ẹ sọ̀rọ̀ kò nígbà kẹ̀kẹ́ wọn torí pé tutọ́ọ̀dù ti pé látọ̀dọ̀ àwọn ọmọ ìyá ọmọ ọmọ bàbá kò nígbà kẹ̀kẹ́ mọ́ náà tí wọ́n ní asúlò ogun rẹ̀ twelve ẹ̀dì ẹ̀jẹ̀ kátó ẹ̀dì ìyàwó gba three àbí inú twelve ìyá ó yá irú akọ́ two àwọn èèyàn gba èlò eight nítorí kí ni self sister fi gbà kẹ̀kẹ́ mọ́ torí pé ogun ti pé ayọ̀ a ok ẹjẹ́ apá ìyàwó rẹ̀. Oníyàwó náà ogún yóò ṣe jù báyà bí ẹ lọ ní ìpìlẹ̀ tá a gbé gbogbo kù six kí ni ìyá máa jẹ one over six nínú six one nine kí ni ìyá máa jẹ four ó jẹ lò ó kẹyọ kan lẹ wọn fẹ́ láì mo fẹ́ mú mọ́ tí ó jẹ́ àǹfààní fún wa ó kẹyọ ọ̀kan lẹ̀ sani ó jẹyọ kẹyìn sẹ́ẹ̀fì ta ò lè di kò lè jẹ́ kíni kò lè jẹ́ àfúnmi pé ẹni yóò lè jogún mọ́ torí pé sọ́ọ̀dù ti pé bọ̀tẹ́rì step brother ẹ̀kọ́. ogún wo lọmọ ìyá lọkùnrin máa ń jẹ ogun tó bá tẹ́ kí ni ọmọ ìyá lọ́kùnrin ò níye ogun ogun tó bá tẹ́kù tí ò bá tẹ́kù kò sí kankan irú ọ̀hún kúta àtọ́lẹ̀ kan kò sí kankan tí ò ogun á tẹ́kù ń bì ẹ̀kọ́ àwọn abálẹ̀ nìyí jẹ́ bọ̀dá òkú tí àbá pa wọ́n pọ̀ àǹtí òkú aníkò sí kankan fún ọmọ bọ̀dá òkú tí àbá pa wọ́n pọ̀ òní fámìlì tó tún nẹ́ẹ̀sì tó súnmọ́ taari inú ẹbí wọn tó kù kí láwọn ti lọ àápùnlẹ̀ ọ̀kan yòókù wọ́n ní áá ah, ah, nígbà tí ọmọ bàbá lọ́kùnrin bá ń jogún ọmọ bàbá lóbìnrin ta ní òníjì ó wà mọ́ òun náà ah, nítorí ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin tó ẹ̀fọ́ òun náà irú ilé náà pè ní ápù sẹ́yìn nínú ogún ọmọ ìyá olórí tó fa oríire fún ni lójú ìwà sí ni kò sí kíni kò ní kankan jẹ mọ́ ọmọ ìyá olórí ilé àwọn tó bọ̀dá mi <laughs> ilẹ̀ jẹ́ kẹ́mi náà gbà ń bẹ̀ yìí náà pè ní kíni ápù sẹ́yìn tí máa béèrè pé kọ́ fún alákòjúwe ogún táàtì lo apple saheed níjọ́ mi ọgọ́rọ̀ ìlú ìyẹn ni pé ní ọmọ bàbá yóò ní kankan gbà mọ́ èyí tó jóbìnrin ni òótọ́ jọjọ́ ọmọ bàbá tó pé ọmọ ìyá ọmọ bàbá ti gba tọ́ọ̀dì pé àbí ṣùgbọ́n nǹkan ṣẹ́kù àwọn òpin ní ta ló pa tún á rí step brother ṣé ẹ̀kọ́ àti step sister yìí ipò kan náà mẹ́jọ wà kí náà gẹ́gẹ́ ló kù ọmọ bàbá mọ́lẹ́gbẹ̀rẹ́ fún ọmọ bàbá ọkùnrin ọmọ bàbá tó yẹ pé ní ipò kẹ́nà lọ́jọ́ àtúntò nígbà ẹ bá ẹ fóun náà ń gbà ó yóò wá jẹ́ kí ni akó sàáyìn ọ̀nà méjì láti mọ ilé ọ̀nà kejì ìlú ìta sọ lẹ́ẹ̀kan ẹ dámú náà wá. náà ló máa jọ pín ọba ẹ̀wọ̀n ní ọkùnrin ó mú méjì òun ó ṣe kí ni òun mẹ́yọ̀ kan ó yà bí òye náà mi tó tún jọ èèyàn kú ó fi ọkọ lẹ̀ ó fi ọkọ lẹ̀ bákan náà ó fi ọmọ obìnrin méjì lẹ̀ ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ obìnrin méjì ó fi ọmọ ọmọ obìnrin ẹyọ kan lẹ̀ bó láti pín ogún yìí ọkọ máa gba one over four torí ìyàwó rẹ̀ fọmọ́lẹ̀ náà dọ́tà two over three torí pé àwọn ọmọ ju ẹyọ kan lọ granddaughter ńkọ́ one over six ìrìbà ti ṣí nìyẹn tó bá ilé ìgbà tó tọ́dù pé kò ní kankan fún mọ́ èlò wá ní ìpìlẹ̀ ogún yìí náà twelve àbí èlò lọ́kọ́ gbà one over four twelve three sóyé kádà twelve sí mẹ́rin kó mú dá kan three èlò ni àwọn ọmọ obìnrin ó gbà two four ẹgbàá eight ó fẹ́ kẹyọ̀ kan lẹ̀ eléyìí òjò lè gbà kan torí pé sọ́ọ̀dì ti pé ṣùgbọ́n káàlùkọ́ òkú tó wá ní grand sound tó ń jẹ́ ọmọ ọmọ tó jẹ́ kíni tó jẹ́ ọkùnrin ẹyọ̀ kan tó kù yẹn àwọn àjọkùnrin láàrin òun àti tani ẹ́ òun àti ayò àtorí pé ipò kan náà nẹ́jọ wa ilé náà kí náà pé akún sẹ̀rin ọ̀nà méjì ti ti máa ń wáyé nù náà ó yé àbí òye sani òye sálàfì náà náà nígbà tá a pé ogún ọkọ ti gba one hundred four àwọn ọmọ obìnrin ti gba two third fọmọ obìnrin bá ti pé méjì ọmọ ọmọ obìnrin lóbìnrin kò sí kankan fún wọn mọ́. so àwa ò pé ogún yẹn ó ti ṣẹ́kù lẹ̀ kò sí ìrántọ́ fọmọ ọmọ obìnrin mọ́ ṣùgbọ́n àwa rí ọmọ ọmọ tó náà jọkùnrin tó wà ń kó ọmọ ọmọ obìnrin yẹn òun lọkùnrin tó ṣẹ́kù tókẹ́ bá ti pé ogún tó yí nǹkan bá ti ṣẹ́kù ẹni tó tún súnmọ́ tó ṣẹ́kù yẹn ní òde kínní ni ó gbà àwa fẹ́ fún ọmọ ọmọ ọkùnrin ní tó ṣẹ́kù ọmọ ọmọbìnrin ẹ̀dẹ̀ wà ń jọ wà ń kó kan àìpẹ́ látàrí ọmọ ọmọkùnrin tá a rí yẹn ọmọ obìnrin náà ṣe kíni ó máa gbà yóò ṣàǹfààní pẹ̀lú ọmọ ìyá rẹ̀ yín láńpẹ́ ní ọmọ ìyá olóríire tó fa oríire fún ni eléyìí ni bá a ṣe máa ń pín ogún yìí àwọn tó gun wọn ní ilé láti sọtán yìí èyí tá a ni sudut onubasis òun pọ̀ nínú ẹni bàbá ìyá ìyá ìyá bàbá bàbá Eh, iye kan tó jẹ́ kan bákan náà eh, ọmọ ọmọ òkú lóbìnrin àti ọmọ bàbá òkú lóbìnrin àwọn méje làwọn kíní kejì wọn ló ní àlàyé nínú tó yẹ a àwọn ogun tó ní ìlà wọ́n lè lọ ayọ̀ naam ẹ̀hẹ́ ti wà ń pò kánná ọmọ ẹ̀yà ọmọ bàbá ẹgbọ́n o ẹ̀gbọ́n tàbúrò lọ́kùnrin àtobìnrin ti wà ń pò kánná ọkùnrin gba lọ́pọ̀ meji tóbìnrin bákan náà ọmọ ẹ̀yà ọmọ bàbá péyàn fẹ́ jogún ọmọ ẹ̀yà ẹni tó ọmọ ya ọmọ gba àbọ̀nà wa fẹ́ jogún ọmọ bàbá wọn pé ọmọ bàbá wa la fẹ́ jogún ẹ̀ ọkùnrin ó gba dọ́ọ̀bù tóbi ibi tó ti jọ dédé àti ṣàlàyé fún wa fẹ́ pé ogún iye kan ni wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ jẹ lẹ́yìn wọ́n fẹ́ jogún iye kan kò sí kọ́kùnrin lẹ́nìkan obìnrin ẹ̀ kan kí ni wọ́n jọgbà dédé náà jọgbà ilé ìlànà yìí tó wà lórí àwọn ọ̀rọ̀ yìí wọ́n ti fẹ́ ká gbọ́ yé alámíká ti mọ̀rọ̀ ọjà tó lágbára ẹ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ́sì ni ó jẹ́ ká tó parí àlàyé wa sí ogún tí ò níye bóò náà ṣe jẹ́ mo sọ fún akọ́gbó ìbánisọ fún ẹ̀yà kan ṣe introduction fúnra wa ni àwọn nǹkan yìí ó fẹ́ wọ níbi báyìí lọ ẹ̀yà padà sọ bóyá sọ díẹ̀ fanpa hajjibu bóò náà yẹn ti ń jíra wọn ọmọ kọfà ara wọn pé tẹ́lẹ̀ ìbá ti wà ó eléyìí ò ní ṣe kí ni kò ní gbà mọ́ àbí eléyìí ó gbà ọ̀sùn kan tí ó gbó kàn dínkù ni ẹ̀ pé ọkọ̀ arí ó gbà ní sùn àbí nígbà tí o bá ti kíní tọmọ ìgbà tọmọ sì ti wà yóò gbà ó ti pé kò ní gbà ṣùgbọ́n kò ní tó yẹ tí yóò gbà mọ́ gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ la gbọ́dọ̀ mọ̀ ọlọ́run tí ó ṣe ń rọrùn fún wa àmúrọ́jà ṣe pàtàkì sẹ́ni kọ̀ọ̀kan wa at least díẹ̀díẹ̀ ìta kọ́ra wa yóò jẹ́ ká ní àìdíà tí ọ̀rọ̀ ogún bá wọnú púpọ̀ gan-an lè pàwá náà sí àbí pé àfàlùmákò ẹ̀wà bá pín ogún yìí <laughs> àwọn àbólógún náà a máa pa ọdún yẹ̀sà wọlé afẹ́rù ọlọ́run tó sàlẹ̀ fún ẹ. now àwọn tí ó bá ní ṣe ká tún àtúngbọ́ rẹ̀ ká tún tún gbọ́ lópin ìta bá ti mọ̀ alhamdulilayi ó ti di tó ti wà pẹ̀lú wa náà kọ́lọ́n kọ́ sá sàlẹ̀ fún ìmọ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà ká tó wá parí mo fẹ́ fi ẹran bínú mo fẹ́ mú mọ́tẹ́lá kan lẹ̀. tẹ́ pé ní àwa láyẹn jẹ́ fúnra wa ẹni ó jáde à ní sọ̀rọ̀ ìjọba parí ẹ̀ rẹ̀ bàbá mi náà bá kọ́ èèyàn kan kú ó fi ìyàwó mẹ́ta lẹ̀ àti àwọn ọmọ obìnrin ni wọ́n márùn-ún. àti bàbá àti ìyá ìyá àti ìyá bàbá ó fi ìyàwó mẹ́ta lẹ̀ ọmọbìnrin márùn-ún ìyá ìyá gírànpadà lẹ́kọ̀ọ́ ìyá ìyá àti ìyá bàbá. ìyá ìyá àti ìyá bàbá àwa ò gbogbo ohun tó ní lówó lẹ́nu àti yọ bóyá jẹ gbèdé bóyá ṣe gbogbo ẹ̀ àti yọ. àwa rí pé nínú nta nínú owó tó fi lẹ̀ ó jẹ́ eight hundred thousand. àwa fẹ́ kun ilé ẹ̀kọ́ bó ti fi fígọ̀ sí ní ìsìn. ayọ̀ bóòlù àti fẹ́ kun fáwọn eléyìí. náà ta ni ó gbìyànjú ẹni tó bá gbìyànjú kó náwó kí wọ́n á pè fún ara mi. Náà ta ló fẹ́ gbìyànjú? Ọwọ́ ń lò kí ń padà sílẹ̀. Ẹ́ àní kẹ́ ṣe láàrin ara yóò ta ló fẹ́ gbìyànjú ẹ́ abábla aziz ẹja sọ fún abábla aziz lọ́yà. náà pẹ̀lú àlàyé ni o. Thank you ìyàwó bàtà àwọn ìyàwó bàtà àwọn ìyàwó máa gba one over eight nítorí kíni torí pọ́ mọ́ wà. àwọn ọmọ wo àwọn obìnrin lẹ́gbẹ̀ẹ́ ogun táǹsọ̀ àti ìsọmọ ọkùnrin ogún ọmọ ọkùnrin ò níye o bàbá orípọmọ wà ìyá ìyá àti ìyá bàbá èrò ni ìyá ìyá ọgbà èrò ni ìyá bàbá ọgbà. Oh yeah. tán wọ́n bá wọn ra pé nítorí kí ni. nítorí kí ni. tani ó ràn fà lọ́wọ́. tani ó ràn fà lọ́wọ́. nítorí kí ni àwọn ẹ̀yà àyọ̀tò gba wọn bá sí. ọ̀rọ̀ kan náà ni nítorí àwọn obìnrin a nítorí kíni torí tó kẹ bàbá bàbá bàbá olúwa mi <laughs> nǹkan tó ti kù ní torí kíni torí pé òkú ti lọ́mọ ẹ pé ìfòyà lòún dúró ìgbà tí ó ti síyà mọ́ síyà bá wáyé lónìí yóò jẹ́ ní ogún ọmọ rẹ̀ nígbà táwọn ọmọ bá wà wọ́n ní wá sí ìgbà tí òní sí àmọ́ ìyá ìyá ló ń jogún ìyá ń sìn wọ́n ní wá sí náà wọ́n ní àpapọ̀ gbogbo oúnjẹ èlò twenty four twenty four nìkan lẹ́yìn tó kí ló jẹ́ twenty four. no grandmother méjèèjì ni sékìlì ìyá ìyá àti ìyá bàbá náà kí ló dé ó jẹ́ twenty four bíi ó yá. Yeah ten ló fi jẹ́ twenty four. ẹ̀yà eight three six ẹ̀yà twenty four ẹ̀hẹ́n. Uh-huh. ẹ bá dá twenty four sí mẹ́ta èèlò náà ìyàwó gbà three. àwọn mm-hmm. ọmọ márùn-ún two thirty twenty four èèlò ni ẹ là two thirty twenty four èèlò ni ẹ̀dá twenty four sí mẹ́ta kan méjì ẹ́ fifteen. bàbá. wọ́n máa jẹ four. four àbí. one over six is twenty four èló ni ẹ four. ìyá náà ń kọ́ four. èló ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀. ayẹ́pẹ́ àwa nílò pìlẹ̀ yìí mọ́ twenty seven la wà lò. sẹ́ẹ̀pá tí wàá ní fígbọ́nsìn. I pé eight hundred thousand divided by twenty seven oya ẹ̀tàn calculator oya ẹ̀tàn àfa ṣe ibi táwa ilébù kan ni o a tún lè gbéra wọn níbi bẹ́ẹ̀ lọ abẹ́ mọ ìpínlẹ̀ káwọn ti tẹ̀sí ìlú mọ́tàrà àti káàtì ẹ̀ bá wọn lórí ilé. twenty nine point six three. twenty nine thousand six hundred and twenty nine now ẹ̀wọ̀n bínú alimọ́ra ìbéèrè mọ́ iye ta a gẹ́tì rí àbí ẹni tí wàá jẹ mẹ́ta ayé pé twenty nine thousand two hundred and six hundred and twenty nine times three yóò jẹ́ táwọn ìyàwó èlò times three ẹ̀sìn mẹ́ta làwọn mú. sáyẹ́nsìrì. ẹ bá kọ́ síwájú tí wọ́n eighty eight thousand má ṣe pín owó yẹn ni ẹ o ṣé ẹ kọ́kọ́ má pinlẹ̀ náà ìpínlẹ̀ lẹ́wàá fi lẹ́sẹ̀ kí ni ẹ fi dìfáìdì iye tẹ́ nìyẹn sílẹ̀ náà àwọn ọmọ obìnrin mẹ́ márùn-ún àwọn ọmọ obìnrin márùn-ún èèlà láwọn jẹ sixteen ọyẹ ọyá twenty nine thousand six hundred and twenty nine times sixteen ẹ̀kọ́ àti ọmọ ní ogún náà nìyẹn. four àyà four hundred and seventy four thousand sixty four naira kọ́ nìyẹn. náà bàbá òun máa jẹ́ èlò four àbí seven twenty nine thousand six hundred twenty nine times four. times four èlò tí wọ́n jẹ́ one hundred and eighteen thousand five hundred sixteen bẹ́ẹ̀ náà ti àwọn ẹ̀yà ẹ̀yà méjèèjì bá fi pin rèé ó fi ẹja wá wá kakuléètì gbogbo ẹ̀ka òbí ó fún wa ní fígọ̀ òye tó kù fílẹ̀ lágbà pàtìrì pin ẹ̀yà bísímìlà látòkè eighty eight thousand eight hundred and eighty seven àbí plus four hundred and seventy four thousand sixty four naira àbí plus one plus one is equal to seven hundred and ninety-nine thousand. àbí ẹni sùúrù sẹ́ni pé àwọn fífọ̀ díẹ̀ díẹ̀ tó jáde ló ajẹ́ pé bó ti yẹ kó lọ náà nìyẹn torí pé tó kúnlẹ̀ tó wá náírà mú ẹ̀jẹ̀ ní gbogbo táǹjà fún iná kò tó wá náírà rí ayọ̀ gbogbo yẹn máa ṣe lọ́rí jazakumullahu khairan náà ní ìparí ká gbé iṣẹ́ fúnra wa bóyá pé làá máa ṣe ń dé ọyẹ parẹ́ nkàlùkù èyí tó ṣe ń jẹ́ wọlé ẹ̀fà àmàkì ẹ̀fún àbí mọ̀tà ti ṣe correction náà jẹ́sà kan la xẹ́ náà. náà èèyàn kan ó fi ọkọ lẹ̀ ti ìyá àti iye kan iye kan ẹyọ kan ẹ lóbìnrin àti ọ́nkù bóyẹ́gbọ́n bàbá àbábúrò bàbá ẹjọ́ ajé ó pé méjì èèyàn kan kú ó fi ìyàwó lẹ̀ bákan náà ó fi bàbá bàbá lẹ̀ àti ìyá ìyá. àti àwọn ọmọ obìnrin àbí ọmọ obìnrin ẹyọ kan àti ọmọ ọmọ obìnrin ẹyọ kan alákọ̀ọ́kọ́ yìí ó fi four hundred thousand lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó fi six hundred thousand lẹ̀ kọ́lọ́n kò ṣe rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa so eléyìí ni yóò jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tí a gbé fúnra wa náà. Third sister. أخت لأب لأم عفوا لأم نعم لأم náà máa sọ iye kan níbo láti sọ iye kan no ó kó lè ó mù ní bó lẹ́sẹ̀ indicate pé ìyá ló pa wọ́n pọ̀ fẹ́ẹ̀sì sálẹ̀ jẹ́ ti bàbá ìyá ló pa wọn pọ̀ náà kọ́lọ́n kó ṣe rọrùn fún wa jazakumullahu khair barakallahu fi wa sallallahu wa sallam ala nabiyyina muhammad wa sallam. bóyá béèrè ẹyọ kan péré.